أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ولو وبلا نجلو à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó bá nàbì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmá lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lọ́gbà ọlọ́mọsáàsì wọn láti lọ́kẹ̀yàmọ̀ tawhid tí bàbá wa muhammadu naduhab kójọ kitabu tawhid tí bàbá wa osemin rahimahullah ti ṣẹ́rù rẹ̀ àdáyé lẹ́kùnrẹ́rẹ́ ń ta rẹ̀ ọlọ́kùn bá sanu àfá ilẹ̀sàn rẹ̀ ọlọ́ọba fún ayé pé tawhid òun náà ni gbòǹgbò ẹ̀sìn òun náà ni àkídà òun náà ni òṣòlò dín òun náà ni àsáàfù dín òun náà ni ìmánì wọ́n dúró dáadáa gbogbo ìpínlẹ̀ ọmọ ọmọdé dáadáa bọ́ládé tó mẹ́ àṣàdìsà alright ìlà àbánsọ àwọn àǹfààní tó wà ní hadithi tí a gbogbo yìí ní pé àṣàdìsà ẹlẹ́kẹfà أنك إذا جمعت بينه وبين الحديث إتبان فمو حديثك هيك لو حديث إتبان لك سواجه وما بعده وانتو عليه كان لك معنى قول لا إله إلا الله دوها سيوم أبو يقول لا إله إلا الله بين لك حق المغرورين لين أسسي عوان تون ترى عوان جاي يوها سيوم أولي بكما كان يومون بسيوزي أنا قال الله يقول يا أفا àwọn ọdẹ ń sọpá àwọn yìí ó lágbára gba ọgbọ́n tí ó bá ti fi láìlẹ́ ìlọ́lá ọ̀tún ọ̀rọ̀ òdí ìlú rúmá tí ó tíì lè ní àbí àbájí àbí oúnjẹ mọ́ndé ní ó bá ti láìlẹ́ ọ̀tún ọ̀rọ̀ níbi á ìdí káwọn akẹ́rùn mọ́ ọ̀dọ̀ àlẹ́ yìí àwọn tẹ̀ra wọn tẹ̀ra wọn jẹ̀ ní rọ́wọ́n pọ̀ ó káwọn yẹn sórí ibú wọ́n ti dúró dáadáa gbogbo ìbẹ̀rù kò dúró dáadáa wọ́n ti láàyè gbogbo ìbẹ̀rù láàyè lọ wọ́n yà kìnnù ṣeré ilé ìsìn àwọn pé àṣìṣe ńlá ni àwọn tí wọ́n tara wọn jẹ tí wọ́n sọ pé àwọn ìdílé kan irun òfin kíláàsì ni sáàbì a tẹ̀m̀bílì ṣẹ́lẹ̀kì lẹ́dí fi àdéhìsì ìgbàlì kò náà ni eh, àlàyé ẹkùnrẹ́rẹ́ nípa àdéhìsì ìgbàlì رضي الله عنه وهو أن من يد أن, أن وهو أن ينبغي بقوله وجه الله ولن يقول بالله تقول لا إله إلا الله هو يقول إن كان في وجود الله sọ́ọ̀báwí títàwí látán mùsùlùmí musa sọ́rọ̀ ga fún àyíma bí a mọ́ ní sọ̀rọ̀ yẹn sọ́rọ̀ ga fún àyíma ìbò yíma bá ní sọ̀rọ̀ yẹn tí wọ́n bá kàn bẹ̀ tí wọ́n mú tẹ̀sùn káàkiri na mútu sáàbù káàkiri àbútọ́ ẹ̀ mọ́mìn ẹ̀nà mútu sáàbù dá ilé lónà lọ ilé lónà lọ ilé lónà níbi ọba yẹn wá kú jerry brown ọ̀rẹ́ ẹ̀ wá sọ̀rọ̀ pé a èèyàn yẹ́pẹ̀rù ọlọ́run o yẹ́pẹ̀rù ọlọ́run o ìbájẹ́ rí gbogbo aláìlẹ́lẹ́lá láńpẹ̀ wọ́n tó fẹ́ kú tánu kánà kó rí wí kùmọ̀ rí wí ọ̀dá àwọn ọmọ àwọn ọ̀dá ẹ̀bí sí ọ̀rẹ́ bàbá yẹn tí ọ̀rọ̀ rẹ̀ tí a sùn sínú àti gbàgbà àwọn báwọn ó di yẹn gbági àyẹ̀kúlọ̀ káwọ́lá bí wọ́n jìhìn lọ àwọn mọ́tò tó wà pẹ̀lú ẹ̀dẹ́ dẹ́ni tó sára yẹn lè rí ní rọrùn ó di yẹwà ọlọ́ọ̀bà ń bẹ̀ nígbà tí rọrùn fún ọlọ́ọ̀bà ó ní garanti ni kí man kana áfíì kalamihi la ilaha illallah ìgbàljanna ẹgbẹ́ gbogbo ìgbà wípé ìgbésí ayé ọdún ni la ilaha illallah wọ́n ń wí tún ìgbésàn rẹ̀ wọ́n o tún mú ẹ̀jẹ̀ wọ́n ń wí o tún ti lẹ́wọ́ ẹ̀fẹ́ òun yìí òun wí o tún jẹ ìyà ọgá wí lásán ni ọgá máa wẹ́ ẹ̀ wọ́n bẹ́ kú òní rí wí ọlọ́ọ̀ba ní ọ̀rọ̀ fún wọn ọlọ́ọ̀ba هو ينبغي بقوله وجه الله يقولها بقول الله ọmọ wí pẹ̀lú pé ń wọ́dú rí ọlọ́wọ́n bá ní wọ́n ayẹ́ sí mọ́jọ́dọ̀ kọwọ́l dípò pé láìlá kò sí iṣẹ́ kò sí kò sí kò sí tó daniel munafiki na káàrù yẹ kúló na wọ́lán tẹ̀mfà ohun tí láwọn munafiki ẹ̀lẹ́ta àwọn àwọn wí àwọn abdulkai bin obey bin salu àwọn àwọn wí kò sí bọ́lá àwọn àwọn wí ìtàkùwà ìmáná òjìnnàtì ó bí àwọn àwọn wí àti gbogbo ẹ̀ wúlò fún wọn ọlọ́mọsá àti wúlò fẹ́ni kọ̀ọ̀kan wájá gbábi orí ọlọ́ọ̀bá asámìnà sísìláni asámìnà kọ́nù àndìyà ya tẹ̀dúnà ìtẹ̀mbí aláfàdùlá ilẹ̀ ìlọ́lá dúrùn pé àwọn anábì ọlọ́ọ̀bá jẹ́ àwọn anábì ọlọ́ọ̀bá ọ̀yà àtìdún wọ́n máa ti hùjà wọ́n lè máa wá bùkátà ìtẹ̀mbí láti àwọn èèyàn jí aláfàdùlá ilẹ̀ lórí kíni ọlá التاسع عبي نعم بغير بغير من من باب اولى فغيرهم ẹgbẹ́ àwọn ànábì ọlọ́ọ̀bá ń ṣe hújá wọ́n bùkátà rẹ̀ jẹ́ fẹ́rùn áwòlà àwọn tí káìsẹ́ ànábì ọlọ́ọ̀bá tí wá ló gbà jùlọ nìyẹn ó bí wà àtàṣì ẹlẹ́ẹ̀kẹsàn àtẹ̀mbí ìròjà àníhà alàbìjẹ̀mí makhlukat gbólóhùn láìlẹ́lá ọ̀pọ̀ gbogbo ìyá lọ gbogbo ẹ̀dẹ̀ ọlọ́run wọn tó má gbé sí ìkàlà ara sí ẹgbẹ́gbẹ́ kan òṣùwọ̀n máa gbé láìlẹ́ yóò pọ̀ gbogbo ẹ̀lọ́ kọjá ni ma anna kìkìrì mímọ yẹ kó ló wa yẹ hafi mizanu ọ̀pọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wí ẹ̀sùn wọn fúyẹ́ ẹ̀sùn wọn ṣẹ́rí wọn fúyẹ́ bẹ́ẹ̀ ni ìpàdé lọ́kì ọmọ láìlára wọlé ní ọgbúlò rẹ̀ ó ti kí kí ni ó ti jẹ kí ni ẹ̀rí báyẹn afáwọ̀ sẹ́yìn bọ́ sẹ́yìn kí ni ẹ̀rí báyẹn kí ni ẹ̀rí kẹ́lùmù kankan ẹ̀yọ̀ kan wọlé lára fúnyàn jẹ́ ti jẹ kí ni ẹ̀rí báwọn ẹ̀kọ́ láti kọ́yìn báyìí naam ẹ̀rọ sẹ́yìn mọ́ ti jọ̀wọ́ jù mí nípa kí ni ẹ̀rí pé gbóhùn kanlá ìlọ́lá yóò tẹ́wọ̀n ju gbogbo ẹ̀ lára fọ́nká lọ tí a bẹ̀rẹ̀ gbóhùn kan yẹn ìyẹn ti jèrè ẹ bá fọkàn sí àwọn nǹkan wọ̀nyí yóò àbí very important hmm? ṣíkùnà ti mọ̀dín kawai bu bitaka iso kawai bu bitaka a kuni kadini ya gama na ti kawai bu bitaka fún kí wọ́n tu àwọn iṣẹ́ ẹbí rẹ̀ iṣẹ́ ẹbí rẹ̀ wọ́n tu iṣẹ́ ẹbí rẹ̀ tó dá kò sí wọ́n bẹ̀ kò sí wọ́n bẹ̀ ah ilé ìdáná ee iṣẹ́ ẹbí ló tó báyìí ilé ìdáná o ń gàmú láìlélá fúnni bìtákà rẹ̀ káàdì ní bìtákà bí id card ní bìtákà ṣàfihàn id card ní wọ́n bá mú bìtákà wọ́n bá fi dìbò ilé bọ́ tẹ̀wọ̀n ju àwọn ẹgbẹ́ gbẹ̀dànù wàwé rẹ̀ díà tí wàwé náà máa wí fọ́kù gbẹ̀dànù máa rí bí tíwákà máa rí bí irú káàdì wọlé lẹ́yìn irú káàdì wọlé yìí nígbà wọn wo bẹ̀rẹ̀ kàrí láìláha ìlúlọ́ ó di ébànà ọlọ́dún náà wí wí ọlọ́ba múlá tí wọ́n ìgbéyàní mélòó ni ṣòro ti kílò mẹ́jẹ̀mú ẹ̀ kílò mẹ́jẹ̀mú ẹ̀ ìṣẹ́ká kàtà máa jókòó kàtà jókòó kàtà ìdílé kẹ́sì àkè ìránìà kílò mẹ́jẹ̀mú ó ti lọ́wọ́ pẹ̀lú láìlélà ẹjọ́ ọ̀ṣun ìránìà ìránìà àti ẹ̀kọ́lọ́mì ní kíkọ́ àlọ́gbárí rẹ̀ owó ọ̀dàjọ́ rẹ̀ wà gbọ́n ní eléyìí ẹ̀kọ́lọ́mì lọ́mọ̀ bá gbọ́n ní wọ́n táàmù láìlélà wà àlọ́gbárí rẹ̀ pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ẹ̀ ó dé wa mẹ́jọ aláfi tí pẹ̀lú ẹ̀ ní ẹni mọ̀ mú sí dára wa ó dé wa ó oh, very very important àwọn fọ́nìyàn ẹ̀sìn wa ni ẹ ọ̀rọ̀ náà wí wọn kò ní wúlò fún wa náà wí lásán ni wọn gbọ́ ọmọ súnmọ́ rẹ̀ àwọn gbọ́ ọmọ àwọn tó bàjẹ́ wọn ti wí wọn ti sọ àwọn gbọ́ omi olùbàjẹ́ máa rọ́wọ́ ọlọ́mọ sọ wa nù ọlọ́ọ̀bà náà kí náà wí. مع أن كثيرا ممن يقولها يخف, يخف ميزانه وكان يقول عن ضوي وسمار سيري يفوي بين الله سبحانه وتعالى من ثقلت موازينه هو في عيشة الرابعة بيك يقول وما من خفت موازينه فأمه واوية وما أدرك ما هي نار حامية يخف أي خفت موازينه يقول سمار سيري يفوي ولوبة أو قصان ولوبة ولا قرآن الكريم ولا البلاء عبرو تلاتي ولي بي من كل الكائل ولا انت ويني لا من الكفير قولوا يعني قولوا يتي وونتي فدوي نبلاي يقول نبرو سلسلة سي لأنه قد يكون اكتل شرط من شروط من الشروط قولوا كنا ما جموين عمل من نجد تعويه قولوا كنا ó di wa kò dá lójú lójú àgbègbè almunafi bishak ìyá òsì tí ìyá máa jáde ìyá máa sí àárẹ̀ àkókò wọn gbé bẹ́ẹ̀ ní gbígbà lọ ó di wa wọ́n di wọ́n ní kọlbẹ̀láwò bẹ̀láwò tó àmì àbáláyì bẹ̀láyì tó àmì àbúkọ́ àmì àbí nílẹ̀lẹ̀ká ìlú ẹni ń gbígbòrò yẹn ni láàmìnàlẹ̀ká òkèdè àwọ́jọ́dá máàrin èmi mọ̀wánì àbáàrí ọ̀kan nú àwọn tí a kọ̀ fún láti ti tún ṣe nínú nàwákìrì láìlọ́lá tó wà pé láìlọ́lá bí ẹlọ́ láni ẹlọ́ láni tó bá tó ẹlọ́ láyé ṣe ìbàjẹ́ bẹ́ẹ̀ ni láìlọ́lá náà tó bá wú àwọn gbúrò kan bí tó bá sọ láìlọ́lá ti fún lọ́wọ́ báwọn tẹ́kì tó bá ń ṣe ṣe kí n sì ó ti láìlọ́lá ó tó wà ní ẹgbẹ́ gbòòrì gbòòrì yẹn ti bá láìlọ́lá bàjẹ́ lọ wọ́n ní máa mú ẹ̀jẹ̀ ẹyẹlé láàárọ̀ láàárọ̀ kò bí kò lé ní kò máa kú fọ̀ ọ̀rẹ́ kò lé kò kú fọ̀ kò ní sẹ́rẹ́ ọ̀nà àwọn bàtà ó sì dáhùn ẹ̀rẹ́ ó ti yé wa ó ti kọlu tí ọ̀ẹ́kọ̀ kọlu bẹ́ẹ̀ ni àwọn tó ń wọlé mẹ́bí ìṣẹ́kọ́ lọ́ba àwọn tó ń wọlé àwọn قمت الحنى ولوبا كانوا ولوبا لأنها تخف بحسب ما عنده يوف ويكتب بي أبروات ولو أنتم ما قول نفسي ما بلو يفعل لا إله إلا الله يبدو بجميع معلوكة يتبع بواي معلوكات يتبع ولو نعم على عاشرة لك ونصف على أن الأرضين سبعة والسماوات أكلنا في ti ṣe àti sọ́mà ilẹ̀ náà méje ni bí àwọn sọ́mà نعم أجرد في قرآن تسريب ذلك كان نفس القرآن تواس سريج كما تقول سبع سماوات أعلي نفس القرآن تواس سبع سبع العربين بل ورد سريعا عن السماوات السبع بقوله صلى الله عليه وسلم هو inú gbólóhùn ọlọ́wọ́ ọba tó bá pé afẹ́ àwọn sọ́mà báyìí pé kúl mẹ́n abdul sama wa ti sábẹ̀ lọ́wọ́ ní kálọ́ ní àwọn sábẹ̀ yìí jù kúta kúránì láti bí nẹ́fẹ̀ẹ́ lárgí ìgbà ní pé àwọn ẹlẹ̀ ní èdè gbẹ́rọ̀ ilá kọ́ọ̀lù tàfààlà kò sí ọlọ́ọ̀bá tó dá àwọn sánmà méjèèjì lẹ́yìn náà tó wá tó wá dárú ilẹ̀ náà nírú wọn ayé níbi èjò ń ka sánmà kàmìsáàlìyà kẹfíyà bẹ́ẹ̀rẹ̀ muradu bi zuhur farko bẹ́ẹ̀nà sàmáyé wọ́n ardi ilẹ̀ àyíha àpèjúwe tó lọ mú wa nípa nípa الكيفية والاتفاع مجري أبي بجدة والحسن هدو بقيت مثال في عدد هنا كيف كاهم حاني ثم مجي إلى مجني أما سنة أما أنه سنة نبي محمد صلى الله عليه وسلم هي صريحة جدا يكون مجني لأنها سبعة إلى مجني مثل قوله صلى الله مثل قوله صلى الله عليه وسلم يا كتب يقول غضوات ìbẹ̀ kẹta ṣùgbọ́n nílẹ̀ àrùn ẹni tó bá bu lẹ́wọ́n lẹ̀ ní ilé èdè ìbúgbọ́ wọ́kà báyìí ní ilé ṣíbùrù ni ní àkàpà sí سلف في قول إسر من سبع الدين أما فاتوا أني أقول لكم سبع الذي يدعوني به مين تكون سبعا برز الذي قيل مراد أما كان من ذلك لم قارات ولا نعم قاتلين كيف نجي كيف نجي كيف نجي أفريقيا أمريكا أمريكا أفريقيا دي آسيا Australia Antarctica Europe Europe Europe Mhm. Tákìkà ẹni ọ̀gbọ́n bàrẹ̀ ń gbèmí. yẹmi ọ̀rọ̀ òun lẹ́rẹ́ pọ̀ yóò yàn wà mí. Huh? òun náà ní káà náà mọ̀ nù káà náà mọ̀ nù gbogbo ẹ̀ náà ni máa kí ni máa lọ ẹ̀yà wò ẹ̀ wò pẹ́ kí àwọn ẹ̀rà ọ̀tọ́rọ̀ gbogbo ẹ̀ kó máa sàlékún ní mọ́ni wọ̀lù kẹ́kọ̀ọ́ àwọn kàwárà àti náà wọ́n sọ kẹ́kọ̀ọ́ àwọn náà wọ́n sọ àwọn tí kìí sí ìjáde jọ yìí ẹwà tó ti bọ́ọ̀kì ní méje ẹgbẹ́ méje náà kọ̀ àkàrà sí dáìní àwọn fani ẹ̀rọ àwọn ìjẹsí tó kọlu àlọ́ àwọn yẹn àti yẹn bí àwọn kàwárà àti náà kó ó di ẹwà ìsọ ẹni ó kú kú ju èsì àlọ́ nìyẹn èsì àlọ́ kú jù bí. Oh. Huh? Mo ti àtàkùn náà jẹ́ ẹnu. Ọlọ́wọ́ sàlùwà. وقيل المراد القارات أننا وقنتنت وين أكثر مجد وهذا ليس بالسلام أنا أرى وعلى قولي ندرك قولي إما ممكن إما ممكن جديد إما يرجعون هذا لا ليس كتب تكريميزي أبي إما ممكن هذا ليس بالصحيح سألنا هذا يمتنع بالنسبة للقول تكليك تكليك بلوغ يلقي سواء من سبعة أرضين nígbà wọn ni wọ́n gbẹ̀ lọ sí ilẹ̀ méjèèjì nù bá ní sí wọ́n lè mú díẹ̀ ní Asia wọ́n lè mú díẹ̀ ní Europe náà kó ó takọ ẹwọ ìrònú àwọn fa ọlọ́ba kó bá sọ lẹ́sàn they are great they are great ọlọ́ba wọ́n لأن الظاهر النصوص أنها تباكل تسمع أنا àwọn àdìsí yẹn ni pé nọ́ọ̀sì òun náà ìpele ìpele ni bí símà náà jẹ́ ìpele ìpele وليس لنا أن نقول إلا ما جاء في من الكتاب في كتاب السنة في وانا بيه لجني لجني هذا بيه لقما وكاكري كما هو لقما وكاكري من عد من عاد الأرضين منها ولا بيدين فإننا لا نعرفها آه من قابلون يريدو كي قدر بيدني أقصد بيدني بيدني كوي أحسن náà ẹ̀rí ní kí n mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kọ́ wọn ọdún ẹ̀ sọ̀rọ̀ kí n sì pé wọ́n ní aláàdì àṣẹra wọ́n ní annalahunna umaran àwọn ẹ̀mọ́ ìṣẹ́ kan bí ọdún ní àwọn ẹranko kan gbé bí àwọn ìṣẹ́ kan náà nù àmà àlùtọ́wé alẹ́ àwọn èèyàn lè débẹ̀ àwọn èèyàn lè débẹ̀ ọmọ ènìyàn nìkan dẹ̀ ẹ̀dá ọlọ́wọ́ bá ó di wa àwọn gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ìṣẹ́ kan gbé bẹ́ẹ̀ Mm-hmm. Mm-hmm. ay samawati amarahunna malaikatu àwọn tí àwọn ìsìn àwọn tó ń gbẹ̀ àwọn láìka ni náà súnmọ̀ wọ̀nyí gbogbo súnmọ̀ kọ̀ọ̀kan ló ní àwọn malaika tó ń gbẹ̀ àdébí ìsẹ̀sẹ́lẹ̀ ló súnmọ̀ ẹ̀kọ́ wa al'adi ashara àwọn ẹlẹ́kejìlá ìdáàtú sí fàtó ìdáàtú lílẹ̀ àṣàríyà àṣàríyà ìfihàn gbọ́lọ̀ ní sífà ẹ́ ṣe ìtakọ̀ àwọn aṣàríyà àwọn tàbí aṣàríyà náà bá blatif púpọ̀ yẹn rí àwọn aṣàríyà àwọn aṣàríyà púpọ̀ yẹn rí ọgbùkọ̀ wọn rí náà nùrùdí ọgbùkọ̀ yẹn rí àwọn tàbí ọ̀rọ̀ fi kó wa kúlò pọ̀ mọ́ òun ó fẹ́ kó lọ bọ́ wa máa wí nǹkan mi lọ ó máa wí nǹkan jọra wọn rárá àwọn táwọn ará fìdá wọn ló gbé lọ bẹ́ẹ̀ àwọn táwọn àwọn ará fìdá sí àkílá kan sí àpẹlú àwọn àṣáyìrá nǹkan kan ráfìdá pẹ̀lú àṣáyìrá kíkọ̀ hmm? ó yẹ kí wọ́n náà mọ̀ sí délà á ní wọ́n àbúrò wọn àmọ́ àṣáyára pẹ̀lú rọ́pítà wọ́n ti kọ́ra wọn ẹ̀hátà ẹ̀hátà lọ́rọ̀ wọn ó dínà síra wọn rọ́pítà wọn ṣí àwọn nígbà yẹn ó di yé wa náà bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ àwọn àṣáyára ọ̀pọ̀lọpọ̀ kọ́ra mà bí bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà ni àwọn àkàwárí jẹ́ àwọn boko haram àwọn àwọn mọ̀tílá jẹ́ àwọn mọ̀tílá àwọn àṣáyára bí ọmọ ọmọ náà ni níbi lọ́nà àwọn amú lẹ́kẹ̀ẹ́ olùwà bàtà ní mẹ́dínà mẹ́dínà àwọn amú lẹ́kẹ̀ẹ́ ṣéwù náà fèrò mo ní àfá ìsáàkà rábíù mo ní àfá ìsáàkà rábíù nígbà kan sí mítì ní àwọn olùmọ̀ ní mẹ́dínà ní àkọ́kọ́ àdúgbò ní kẹ́kẹ́ àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ nínú àwọn adé pípa wọn apàwà nínú yàrá kan náà láwájọ wà wọ́n ní mùsùlùmí ìṣẹ̀lẹ̀ láyé àti káṣe súrò tí mùsùlùmí ìṣẹ̀lẹ̀ sí ìgbàlà àwọn boko haram ọmọ ọmọ ìgbàlà ní boko haram mùsùlùmí àti ìṣẹ̀lẹ̀ táwọn ti gbà ní àjẹ́ àwọn àfikí àwọn àfikí àwọn làwọn kan bí wọ́n sọ ní àfikí à nínú ìjọpọ̀ òǹlọ́lọ́wọ́n bá wọ́n wí ọ̀rọ̀ bí ìyàn kan wọ́n wí yẹn kí ló ń wọn àwọn àfikí à gbogbo e, ẹ́ ọ̀kọ́ sọ̀rọ̀ kan láì kéde burú báyìí bí i afghan afghan ilé kìkìkì kan ṣe ọlọ́run ẹ̀rọ sí Ibrahim yasi ìṣúrù ọlọ́run iṣẹ́ lóbi fọ́nà ọba ọlọ́run ti àti tirẹ̀ ẹ gbọ́ àwọn àti kíyànù ọlọ́mọ sọ̀wánú ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà mọ́sàfúrẹ̀ yìí ọlọ́ọ̀bà kánú wọláyà tó kíyànù náà wọ́n ní mùsíbà ní wọ́n ní mùsíbà sí jọ́là ní boko haram tí wọ́n máa lé kí ó Abubakar Gumi ní jáfà wọ́n máa lé kí jáfà ní mọ́tàbí ní Yusuf gbogbo ètò ọ̀gbọ̀n gbogbo ètò lọ́ndì ẹnu ọlọ́ọ̀bà kó sànù ọmọjà sọnù ọlọ́ọ̀bà náà ẹ̀ka ìràbí ní àtàrẹ́dẹ́bẹ̀ẹ́ والمعتزلة أتوا معتزلة والجهمية أتوا جهمية وغير ما توا بيبلو gbogbo wọn láì kanáà ni wọ́n bà jami olùlọ́gá gbogbo wọn àkọwàlì jáde jami yahudi yahudi ni tó wọnú islam nítorí rẹ̀ di àwọn àkọwàlì ọ̀dọ́rọ̀ jáde wọ́n bí wà látara àwọn ọ̀rọ̀ jáde àwọn mọ̀tọ́lá jáde àwọn gbà mọ̀tọ́lá wọn kí ó báyìí náà nígbà tó rà ní wọ́n àlèkí wọ́n àlèkí ọ̀dọ̀ Hasan Basri báyìí àtàn dání ẹnu náà tàbí ọ̀n àlèkí báyìí náà nìkan bá wọlé salamu alaikum alaikum salam ẹjẹ́ àpò mùsùlùmí kí n kí o ti ń fi dìna kí ni kó rẹ̀ mùsùlùmí ni ó ń kírun kí ni ti dìna kí ni kó rẹ̀ kí wọ́n ti dáhùn ni wọ́n á sì bá ní nítorí mọ́mí wọlé agbáàfọ̀ tó wà fi mi àdúrà tó torí irun rẹ̀ alẹ̀ kìí káfíìn torí zina rẹ̀ alẹ̀ kìí ní múmìnì ó wà fi manzilu bẹ́ẹ̀ manzila sẹ́yìn ó wà nù agboolé kan láàrin agboolé méjèèjì agboolé yìí má ní agboolé sọ́dọ̀ òun wà á fi rí kò jẹ́ lásán ní àgbà wá sẹ̀ ó lè ṣe sùúrù bí mi wọ́n bẹ̀rẹ̀ ìdílé ẹ̀rọ bínú wọ́n ti wá ọ̀pọ̀ láti ńlá ó ti kún àwọn òkú mọ́sálásí yẹn lọ́wọ́ kọ́ mọ́tẹ̀lé lọ́wọ́ ìwà yẹn náà tẹ́lẹ̀ ìgbà yà ní ìsìn àwọn kan tẹ̀lé nípa tẹ̀lé díẹ̀ nípa ìlú ìgbà yìí ó rí ọlọ́wọ́ kó dànù ọmọ ìṣẹ́ ìgbà ní ọ̀dà lọ́wọ́ kọ́ tẹ̀lé bani ìtìlá wáṣìl àná ìtìlá àná wáṣìl wáṣìl ti wìdúwọ̀ kó láàrin wa báwo ìdúwọ̀ àtàbàjẹ́ tàlímù tí wọ́n lẹ̀ قولي أنا ما تكلم جوالي تقول عنا واصل واصل في وجهه قول أنا أتنا جود مستقبلا بس تكفى ما تكفى أم يوع وتنجي ما تكفى أم وتنجي wọ́n ma mú rational reasons wá ọpọlọ ọpọlọ làwọn fi ń ṣe ọpọlọ làwọn fi ń ṣe har nínú ọmọ ọba ọwá wà pẹ̀lú wọn wọn náà ọmọ báwà kọnu wọn wọn gba ti wọn gba ti wọn. àfa àgbà lásìkò náà nínú àwọn àfa àgbà gbajúmọ̀ ní amadu lambert lẹ́yìn lẹ́yìn bàtí àṣà bàtí tọ́wádì tọ́wádì tàbí tọ́wádì wọ́n á sọ pé kùránì gan ẹ̀jọ́ lọ́nù ó wájú pé bible sample bẹ́ẹ̀ ẹjọ́ ọba mọ̀tẹ́lì lánìí ọ̀tán rọ̀sìdẹ̀ ìgbàgbọ́n pé imam ahmad imam ahalusunna ọ̀jọ̀wọ́n ó fi àjẹ́ wọn fà ó sì lọ pé alukur'an mahalo kwani mahalo kò sí wọn ni kalamula ọjẹ́ ìyá ọjẹ́ ìyá lọ sí ibi àwọn afa kalamula mahalo ó di yé bó ti lọ nìyí ọlọ́ọ̀bà bó ti dá làwọn kúlà àwọn aburú ọlọ́ọ̀bà. ọ̀rọ̀ mùsùlùmí tẹ́lẹ̀ wà hàwárì jami àgàn jami ọ̀gá yahudi akara tẹ̀lẹ̀ àwọn hàwárì jẹ́rì tí wọ́n kóso àlàyé lálẹ́ tó ti sọ pé àwọn hàwárì jẹ́tẹ̀ ń kàwọn jẹ́rì wọ́n wọ̀n hàn ìdíkàlẹ́ mi kí ló kọ̀ọ̀sọ́ pé nǹkan fún ìwọ̀n ojú alẹ́bí ojú ló lọ́ba wọ́n fi ẹ̀sùn kan wọ́n dá ayé ìsára ọjà kíkẹ́ obìnú lọ́nà lọ́kọ́ ìkọ̀rọ̀ rẹ̀ àà ah, ah, Muhammad ti sọ̀rọ̀ wọ́n sì bí báyìí lọ fún Musa ti sọ̀rọ̀ ní lọ́wọ́ ti sọ̀rọ̀ ní wọ́n tẹ̀lé ìdílé àwọn ilé ìdílé wọn ìran wọn àwọn akọ́wọ́ di ìdílé ní ìgbà ìlẹ́rù ní tí bá ń gbọ́ kìrá àná tí bá ń gbọ́ kìrá ẹnu wọn ẹ̀rí náà kìrá yín ẹ̀rí náà kìrá wọn ẹ̀rí náà rún yín kìrá rí ìbára wọn ẹ̀rí àmọ́ sí mẹ́ni lára wọn kí mọ́ni ti kú lára wọn bí ọkọ̀ tí máa kú nu ọrún bí ọkọ̀ báyìí kó o tí o gbọ́ ẹni mọ́ni kú lára wọn wọ́n ti mùsùlùmí ni wọ́n wọ́n ti mú mi rẹ̀ àmì ìṣẹ́ báyìí pa wọn ìṣẹ́ ló tù Abdullahi bin Abbas radiyallahu anhu kọ́dọ̀ wọn ni ya Allah ó ní ìwé ọ̀rọ̀ wọn rú ní ó ní tí wọ́n sá fún ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n sá fún nifak wọ́n sá fún wọn akúsù nifak wọ́n sá wọn akúsù nifak ọlọ́ba ọ̀sá làwà lọ́ba lọ́fàá ní gbogbo ìgbà àti láwọn sálàf àwọn àfà kó ní àwọn àfiwá mọ́ra káwọn bá bú sínú pàǹkẹ́ àwọn في ولوبا غير ففي إثبات وجه لله سبحانه وتعالى في أبدا في الله بعد سبحانه وتعالى ولو جونكم بسبب قولي ينبغي لوجه الله يبتغي ذلك وجه الله يمكن وجه الله بني وإثبات كلام لقوله أنتم أبدا في الله صلى هو كلمته ذو دول في في مريم وإثبات قوله في قوله قل لا إله إلا الله قل لا إله إلا الله كما أري الثالث عشر لما 30 أنك إذا عرفت الحديث أنس إذا ليس حديث أنس عرفت أن قوله في حديث إثبان ọgbọ̀ àgbọ̀yé gbólò rẹ̀ tó wà nù àdúkì ìsbáàlì fa inna Allah harama ala an-nar tí ọlọ́run sílé wọ̀ fún iná man qala la ilaha illallah ọjọ́ pé la ilaha illa yabtaghi bi dhalika wajhu Allah tó wí tí wọ́n jùlọ ọlọ́ọ̀bá ni ìwọ̀n kọ́ wọn anna tata shirka shirka idan gajú bí yàn sí bọ́ sílẹ̀ lẹ́sìn kọlu hó lisan títí bí yàn wí lárí àhánikan tàbí ìsúnmọ́ àti bàbá ojúmújà ojúmújẹ ó di wa ilé bí ó ní ẹ̀mọ́ lórí àwọn nìkan lè án mọ̀ ní yẹ̀pẹ̀lẹ̀ wọ́n ní ìlà fi ààzà kọ́ọ́l tí wọ́n wá ojú rí ọlọ́run pẹ̀lú gbólóhùn yìí ìgbà yóò ti àyè ṣe kọfà àbàdà ìṣe é fi kìsọ láíláí ọlọ́run mọ̀ṣọ́ ọlọ́ṣẹ̀ bọ̀. àrùn abíyá aṣara nípa 14 àbí أما الجمع بين قول عيسى ومحمد عبدي لا ورسوليه ونتعمل رمسي جمع يكون بين عيسى يعني عيسى ومريم ومحمد رسول الله صلى الله عليه وسلم عبدي لا امي يجر ولوبا ورسولي امي يجر ولوبا لكن رنسي في اي عبدي اي منسوب على انه خبر الكون فاني روين كل يعني لأن القوم أصدر وكان تعمل على عملها وإيس محمد اسم قول جاء محمد في ميسا قلوا أو جاء سبحانه وتعالى عمل الجمع بين وزعين ورنسي أجوبنا ميدي الأول أنه جمع لكل منهما بين عبودية ورسالة تعمي يجيو اروني وجه اروني عبودية اروني وجه ديوا بين الله بكلي وني لو والثاني الجمع بين رجلين أفسك ولو أرانا أرانا أرانا من بخيام بينا ويوجد أن عيسى مثل محمد عيسى مثل محمد وأنه عبد ورسول أرولو ناس يجيشه وليس ربا ليس الله وبتعبد فني ولا ابن لله للرب ليس يوم الله وبني سبحانه ممن فنوا با قول مؤلف تعمل قولوا تكونوا ستبتلي لأن هذا يحتاج إلى تأمل تكونوا أبكاك سلطاء وطمي أودي وأبكاك ونسكادا أودي وأبكاك ونسكادا فنقل لازك دي في سلطانه ó di wa náà kádó báyìí ìlú akéda dúró yẹn fourteen tó ẹ́ ọlọ́wọ́ mọ́ bá sí ọrùn fún ọlọ́ọ̀bà bí wà bí ìjọba ayé ẹ̀lọ́ ọlọ́ọ̀bà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم وعليكم السلام بالله ọlọ́wọ́n kó sànù wa ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀mí ọ̀gbá wọlé síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ́nà aláìkéde ní orí ó ti sọ ní Saudi Arabia ní orí ó ti sọ bẹ́ẹ̀ báyà ní kíkí sọ̀rọ̀ ìmúsọ̀mọ́ pé àdúgbò àlègbè dra ni ìṣẹ́kà wọn kàdúgbò yìí ọlá ní hàn pẹ̀lú ọlá wọ́n lọ lóyún òní mo dá lómi irú ọ̀nà báyìí ò lè rí Saudi Arabia irú ọ̀nà báyìí ọ̀nà tí wọ́n ń borí yẹpẹ̀ kòrìrì ìgbẹ́yìn mẹ́rin lè tó àwọn oko àmọ́ ní gbogbo mọ̀dé ní gbogbo mọ̀dé ní gbogbo mọ́kà gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ẹ̀sì wọ́n tà rẹ̀ gbogbo ti wà lọ. ó di wa mo ti rí nìyí tó o ti wo adé sí lẹ́yìn ìgbà tí adé sí rùsẹ̀ ìfà yẹn alákòókò lọ́wọ́ pé wà á ti mọ́nà ra ìsìnkú àwọn ìṣèlú ìgbà tó ń ọ̀nà ọtí gómìnà ìrà ẹ̀sùn orí kò ní pé ìgbà òun ti mi lẹ́bẹ̀ẹ́ kan òun lọ́ta wá jẹ oúnjẹ nílé òun. ọtí kẹrin kí ìrà ẹ̀sùn kò ní wà máa sí mo ní ìdíbọ̀ wa àwọn ẹ̀sìn àgbẹ̀kí sùn wọ́n jọ wà ń pa pẹ̀lú ẹ̀. wọ́n ní mo ní ìrà ẹ̀sùn kò nìkan ní lórí ìṣẹ́gbà yorùbá àwọ̀ àwọ̀ bí kí ìdíbọ̀ wa wálé mi ní ìrà ẹ̀sùn wọn. ọba fi wọn nítorí wọn kòtò gbọdọ̀ wíyìn wá ní ah, àwọ̀yà àwádìlẹ̀ rẹ̀ ọgọ́ta ìpínlẹ̀ àwọn sùúrù àwọn ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta ẹbí ojúdi kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ kọ̀ọ̀kan ẹbí ojúdi kọ̀ọ̀kan ó rí àbá òtítàdà mi ó rí wa mi ò ló ti ń bẹ̀ mi ò ló ti lára wọn mi ò ló ti lára wọn lẹ́yìn náà làwọn ará mọ́sálásí júmọ̀ àdúgbò àwọn náà wá ní gbogbo wa àwọn kò wá fún wọ̀límà àwọn gbà fún olímà ìtàn mo fún abduwasi abduwasi wọn gbà nípa àwọn ìyàwó mo kọ abduwasi mo ní kọ mo gbọ́dọ̀ gbé abduwasi láti ilé wọn ní àjọ pàdé ní haram gbogbo wa fún náà ní báàgì àti gbogbo wọn fún báàgì àti koran àti ní wọn gbọ́dọ̀ gbígbé fún ní kọkàn wa wọn ti ó ti wà mú ti rí ní mí olóṣù lára wọn tì mí lẹ́yìn náà àwọn òfin tí àwọn sàbí àti táwọn ìlú wa wọn ń tẹ̀lé àti amẹ́ríkà ọ̀rọ̀ yorùbá ẹ̀mọ̀ kí nù wọn tún nílẹ̀ àkàbí yorùbá sọ̀rọ̀ láti sì sùn ní lẹ́mi bí wọn dà fún wọn gbọ́ inú wọn tó nílẹ̀ àwọn ọ̀tọ́ yìí sàbí àkó àwọn yemen àwọn iraq àwọn lebanese àwọn iran sápá àwọn ṣíkẹ̀ wọ́n lè ń wọ́nà àti wọ saudi arabia so àti saudi arabia lágbára kan tí ma ṣe dúkẹ́ lọ́rùn fún ma bọ́ ajá ọmọ ọlọ́ṣẹ́ ní ajá bá jẹ́ láti ta orí collapse ìjọba tí a rọ saudi arabia pẹ̀lú eh, amẹ́ríkà ni ara o dágbò wọn ni àwọn ni wọ́n ń lò wọ́n fi ń dẹ́rù àwọn yìí tí wọ́n pẹ́ àwọn ìlànà kí ni sàbíkò wí ó ní olóhun regret nítorí òun wọn kò wé ìtòun wọ́n wọ Saudi Arabia ni which means ẹgbẹ́ náà ti lọ Saudi Arabia ni wọ́n ìbá lẹ́gbẹ̀ẹ́ ó ní tí ó ti tẹ́lára

Gala, àwọn Saudiya wọ́n tẹ̀lé Amẹ́ríkà ní àìtọ́ ayé ni bí sí ìbí ìbádà tó yanjú bí Saudiya sọ̀rọ̀ ìbí ìbádà tó yanjú bí Saudiya sọ̀rọ̀ Nàìjíríà ń ti ìbádà fún àmì ọlá wọn kọ́lé ní àtàwọn West African countries yìí mọ̀lọ́dẹ̀ báwọn yóò ti ìbádà Nàìjíríà ṣe ìbádà àwọn bí ìbádà tó yanjú Saudiya rẹ̀ ó di wà á bí olókọ́ ṣe bèrè náà ni àbúwásí náà ti alẹ́kọ́jú ní àbílẹ̀ nítorí àbúwásí ìlàjẹ́ lọ ọ̀nà mọ̀ orí mi ò lẹ́nu mi pẹ̀lú mi ah, àti ìdè ni mo ti ní ẹ̀rọ́kà ìlú láti náà Chicago yóò ti dé ilé Chicago rẹ̀ ni through Tislim Chicago rẹ̀ through Tislim ni Tislim ni àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ dé Kano ní ìsìn ìgbà òtí ìlú jí nìyẹn àtàwọn ẹrù mímí akọ mímí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn tó mi ò rò kó sì ń bí lára Saudi àwọn gbogbo nàìjíríà gbogbo à ń sọ̀rọ̀ kalẹ̀ báyìí bó sọ wáàbù wá sí pé èmi jẹ èmi tó fún nàìjíríà o à ń sọ̀rọ̀ kalẹ̀ báyìí nínú tó ti dàwọ̀ à ń sọ̀rọ̀ kalẹ̀ báyìí nǹkan kan ló lẹ́gbẹ̀ẹ́ kan ó ti sábẹ́ wọnú yunifásitì àti ìtẹ́bẹ̀ tí wọ́n ti fún wa wọ́n gbà náà mi bí ti kọ̀ pa wá wọ́n ti wọnú ní ọ̀dẹ̀gẹ̀dẹ̀ àti ọ̀dẹ̀gẹ̀dẹ̀ àti apple tó mi bọ́dí packet òsì wádà mẹ́ o òsì sí mẹ́ ẹ̀ o lọ́wọ́ kan mú nàbà ló sì jìnà ọdún ọdún ẹ̀ àwọn ẹ̀rẹ́ àwọn ìlú bẹ̀rẹ̀ pé kí n máa tún sí wọn wọ́n sábà rí káwọn fẹ́ rí àyè lára Saudiya ó ti yé wa mi ò mọ̀ tí wọ́n máa fẹ́ rí àyè lára Saudiya bẹ́ẹ̀ ni tí ẹ bá lọ sáà ah, àdúrà sì wọ́n ẹbẹ̀rẹ̀ rọ rẹ̀ ó sì wọ́n ní múlò wọ́n ìfún kàmírù àwọn tó yìí sílẹ̀ o láwọn oúnjẹ tó ti wọ́n ní kó mọ̀ sílẹ̀ yìí láwọn ìròyìn kò tó mọ̀ sílẹ̀ lọ ó láwọn ìròyìn kò wọ́n á ní ọdún yìí àwọn yẹn tó dínkù ní lórí two three three million àwọn tó ti gbọdún yìí one project finance five million àwọn ẹ̀kọ́ wá sí hajj five million àwọn ẹ̀kọ́ ní àwọn project wọ́n ṣe ó ní wa bá ló dí àgbò fún òru àbúrú méjì òru pé dúmọ̀ lọ sí aram báwọn yẹn ó yẹ bó báwọn yẹn tó lọ àti ìṣẹ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ yẹn pé wọ́n ni wọ́n ń tẹ̀lé mọ̀ ní pé kí àwọn máa lọ bí aago mẹ́ta àbọ̀ òru làwọn làwọn tó ń darí bọ̀ọ̀lù ẹ̀yìn òní dúró kí àṣùgbà ní haram ó ní ẹ̀yìn tó ọlọ́ọ̀bà kó sànù náà wọ́n á rí kí sẹ́rẹ́ àbẹ̀rẹ̀. ara kò ní bèrè wọn lóyún orúkọ àwọn Ganiya Ibrahim láti Ìjẹ̀bú Òde oh. wọ́n ní bèrè àwọn ni pé àwọn jọ ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan nípa adkar ti ṣe ẹni yẹn wá sọ fáwọn pé àwọn adkar tó wà nínú Ismu Muslim hmm. tí èèyàn máa ń ṣe láti láti jí títí súlẹ̀ ọjọ́ yẹn ibi tó bá ń ṣe mùsùlùmí tó bá ń ṣe máa tó dídí àlòun náà ń ṣe torí Rasulullah sallallahu alaihi wasallam kìí ṣe gbogbo ọjọ́ tí máa ń ṣe irú àwọn àtàrẹ pé ẹ dákun ẹ làwọn lọ́ọ̀yẹ lórí ẹ. ó ń tọ́ yan ọ̀sán tó dá ọ̀rọ̀ eré bí máa ń ṣe àkọ́jọ́ wa ní oṣù mùsùlùmí pé bídà nìyẹn tí lè bídà ni àtàrẹ kọ̀ọ̀kan tó wà ní oṣù mùsùlùmí àfáàkọ́ bá aṣọ ẹ̀rẹ́ ṣùgbọ́n àṣàrù báyìí ọwà fún méjì kan ẹwọ́n bí méjì náà oníkà oníkà rọ ìfẹ́ àṣàrù báyìí ọwà fún ọwọ́ ẹwọ́ tuntun ọwọ́ tuntun òní dábàá yẹn àṣàrù kọ̀ọ̀kan ló ní ìgbàgbà tí yẹn máa ṣe àti bí yẹn máa ṣe àṣàrù tí yẹn máa ṣe rọjà láti júwe anabi muhammad sallam kú ní bí abẹ́ wọjà يحيي ويميت هو الحي الذي لا يموت بيده الخير هو على كل شيء قدير ẹsẹ̀rẹ̀ one million lọ́nà ọ̀kàrẹ́ àwọn àṣìṣẹ́rẹ̀ one million àṣìṣẹ́ lọ́nà ọ̀kàrẹ́ ọwọ́ gbúrò kíkọ́ ojú fi wọ̀dà mi ó tún nǹkan tí ma fi rí ẹ̀ lọ sọ́jà sọ́jà wí kọ́ wọ̀dà ó ti bá ẹbí ti jáde ó ti bá balada one million ó ti kọ́ wà àìsẹ̀ one million kúrò fún un ó tún wọ́n tó bá lọ́jà kò ní di àfikárì yẹn so ẹni tí wọ́n bẹ́ẹ̀ ṣe àzùkárì yóò wo kí lọ́yẹ kó ṣe àzùkárì wọ́n bẹ́ẹ̀ wọlé rẹ̀ àlẹ́bí ṣe sálà wọ́n bẹ́ẹ̀ kúrò àlẹ́bí kúrò méjì sí láàyè kẹwàá kọ́tù láàyè wàlà àwọlà wàlà kúwọ́ta ìlà bìlà wọ́n bẹ́ẹ̀ wọlé wọlé wọlé sí láàyè wàlà bìnà bìnà kọ̀rọ̀ bìnà àlà rà bìnà àwàkẹ́lìnà sọ́nà àzùkárì kọ̀ọ̀kan ní ààyè rẹ̀ àkáyé sàlàyé rúfin ó ní wàhálà bá ti kí ìrùn àsùbà tán àwọn àzùkárì kan wà tí ẹni bọ̀ ní ti ní ẹ̀kú ìdè ni lẹ́yìn náà zikiru ní limit zikiru láà zikiru kìsìrọ̀ tí máa ṣe kẹsì ọlọ́ọ̀bà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wọn pé three hundred and thirteen àbí seven seven seven àbí one one òun ní bídà tí albani rahimahullah ó ní tẹ̀kìlì ma àtàkà ọlá bídà àtù ó di kí ẹ níwọ̀n bá tọ́lọ̀ bá sílẹ̀ general ru asọ́kùnrin ọlọ́run sílẹ̀ general ó ní wọ́n ní ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti tẹ̀sí lọ́mọ̀ sí ta ló sọ fún ó di wallahu ta'ala alam náà. assalamu alaikum oníbèrè eléyìí láti Zaria láti bèrè wọ́n ní gidi ṣe mọ̀ pé àlùjáná obìnrin ó wà ní gidi ọkọ rẹ̀ obìnrin tó bá fẹ́ obìnrin tó fẹ́ lọ ìsìlámíà ọkọ rẹ̀ wá kọ̀ fún fún wa pinnu pé òun ò máa lọ ìsìlámíà kí sẹ́rú obìnrin bẹ́ẹ̀ tó ti tako ẹ̀sìn islam ni. ara àwọn kọ̀tàkọ̀ ẹ̀sìn islam ò ti dé nìyí. parí kúrà ṣeré àgbà aláyé ń bẹ̀rẹ̀ láti kú ọkọ̀ ìkúkọ̀ lè kí yàrá gbọ́jà ni kó lọ sí ìsìlámíà ó dé wa tó pé ìsìlámíà yẹn gan ni ó fi yé báyìí tilẹ̀ tẹ̀ ọkọ̀ ọkọ̀ yẹn kẹ̀ sọ́ra sábàkọ yẹn bá ń kọ lẹ́sìn kálukú máa lọ gbó mọ fine àgbọ̀kọ̀ yẹn wá ìsìlámíyà mi ìfún tí wọ́n ti súnà mú fine àmọ́ ọkọ̀ kọ lẹ́sìn ìjẹ̀ wá ìsìlámíyà mi ìfún tí wọ́n ti súnà wọ́n lọ jáde sí súnà àná òkú tẹ̀lé ọ̀sìn kọ yẹn wọ́n di látọ́ àtẹlẹ̀ ti máa sàkálì àbúrò tìláṣẹ̀ ẹ̀dá ẹni fẹ́lẹ́ àṣà nígbìrì ẹ̀ ní ọwọ́ tó máa ń kí oúnjẹ ẹ̀ka kíkọ láyé ìgbẹ̀ lọ́gbà gbọ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ kí oúnjẹ ọ̀hún ní ti mistake ẹ̀ kó súnmọ́ wájú ni ní ìsinmi máa ń kí oúnjẹ ní ìgbà lọ́gbà wájú ẹ̀kọ́já àmọ́ ń kí oúnjẹ ẹ̀dẹ́gbẹ́ ní ìgbà ìgbà ẹ̀kọ́já sọ wà pé àwọn táwọn ẹrú omi jíjọ àbùdá sí ìdúwà ní ara àmì ẹ̀kọ́ kò ń kí wọn òǹkọ̀ ìpìlẹ̀ jù sí àṣírájú nílé èyí sí pílá mẹ́wọ̀n ó ní bó ṣe bó ṣe rí nìyí tó dandan ní kí ẹ máa tíkì síkìrà into consideration tó níwà wallahu ta'ala alam náà wa alaikum salam bẹ̀rẹ̀ àwọn eléyìí náà wípé kí mo rí wọn ni mo ní ẹ̀rí fún bí alámẹ̀ ìtúlẹ̀ rí fún ni pé ìfìlà tó ti mẹ́ntì knowledge nípa àdìs kò ní sọ pé ìyẹn lẹ̀ ọ̀dẹ̀ tí ó ní oníkẹ́ ẹ̀fọ́ lálẹ́ yẹn tí ó yẹ kí ìrìn níbi láàbùn báàdì lè kí a nínú àwọn báyìí ní ìfẹ́ rí kóhun sọ̀rọ̀ sí ẹ̀bá wọn àwọn àfáà wọn máa sáré sọ̀rọ̀ sí àwọn ọ̀pẹ́ rẹ̀ ọ̀dẹ̀ yẹn sọ pé ẹni bá ní ìpìlẹ̀ pọ̀ nù ẹgbẹ́ ẹgbẹ́ tí wọ́n lè nípa àdìs ìwòkọ̀rọ̀ ìpìlẹ̀ Albani muhaddis gbogbo ayé rí nì ó ní yẹwà bó ṣe rí nì ṣe rí nì kọ́nà kó tó wà iṣẹ́ tí lọ́mọ ènìyàn ni ọdún ènìyàn ó gba àwọn ọ̀sán ó ní mo ti bá àbí mo ti kọ́ lè má gun ọmọ ènìyàn gbà mí ènìyàn ó gun aláàjì méjì sí wọn fúlàní lọ́dún yìí ó gun wọn nù ó gun wọn nù kọ́nà kó tó àlùwà. olùkírun hmm. ara o rúwẹ́ kò tẹ́lẹ̀ mẹ́ta nù ìtàṣẹ́yìn gan-an wọ́n tó ti mọ̀ ọlọ́dún ìlànà rẹ̀ rábùnà látọ̀ àìyíná ìnà sí iná àwọn àkọ́kànà orí ìgbẹ̀rẹ̀ àti ìrùn bá kàbẹ̀bẹ̀ ní ìṣòmẹ́wọ̀n bí ma ṣe ni mo máa bẹ̀gbẹ̀ rẹ̀ ń kú tìrà ẹ̀ ẹ̀kú bá mi ni màá gba ẹgbẹ́ òun ní ara ti ìjọba ni màá bẹ̀gbẹ̀ rẹ̀ ó di ebó ṣe rí ni ọlọ́wọ́ kú sànù wa. ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ẹ̀ẹ́n kọ́lẹ́ kí mu dandan ni kó kó kó nípa sísúra gbọ́dún ọjà òun náà ti ní ṣe ẹni tó kọjá náà ti ní ṣe bárọ́ náà mi àti gbà bárọ́ náà mi àti gbà tó kẹ́ ní ìbára gbọ́wọ́ lọ́lẹ̀ gbà yìí lọ́wọ́ òdì àwọn gbèsè yìí ti kọjá bí àgbà Ibrahim wọ́n ní ọjọ́ gbàdúrà kejì ó padà lẹ́yìn ọlọ́pàá ọgbẹ́ gbogbo ọlú yé mọ́ni ẹ́ yóò ọlọ́wọ́ sànù wa mo ń lọ́rọ̀ kan fún àwọn èèyàn nípa àlàyé kẹ̀lẹ́ ti kú wa rí nígbà àríkè tó ti wáyé pé ìbákan ní ma ti láìlọ́lọ́lá láìlọ́lọ́lá pé ń gbọ́tọ̀ wá fẹ́ kú ọ̀rẹ́ rẹ̀ láwọn ti fún àyè rẹ̀ pẹ́lú ọkùnrin wa ni. Gbogbo ara mọ̀ bí gbogbo àlọ́ mọ̀ bí láàrin ayé ọlá káàkiri. Nígbà ọ̀rẹ́ ìgbésẹ̀ nígbà ọ̀rẹ́ ìgbésẹ̀ nígbà ọ̀rẹ́ ìgbésẹ̀ ó ní àwọn tó ń bá mi pẹ́ síbi tó kò sí àìláìlá o máa gbé lé báyìí náà náà ti báyìí náà ló ti dàgbà ìṣe. òyìn rẹ̀ ilé náà nìkan ṣẹlẹ̀. lẹ́yìn náà ló kù sílẹ̀ mú wa ń bẹ̀rù bàbá mi ń ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ìgbàgbọ́ ọmọ lẹ́yìn òbí kẹrin. Oye, ó fi hàn pé àti láyé láyé tó máa ń wí practical ló fi hàn wáyé o practical ló fi hàn wáyé àwọn ọ̀rọ̀ ọjọ́ ìmúmọ́ yìí tí máa gbọ́ látọ́lọ́pàá lọ ìjọba nígbà tó ń lọ nígbà tó ń harọ yẹn sórí nǹkan máa ń bọ́lá sí ọ́ very very important bí kò ní ti wá gbèsè ayé wa ó ti dáyé la ó gba gbèsè ayé wa lọ́dún tí wọ́n bẹ́. wọ́n ti máa ń tẹ̀lé lọ́rùn wọn àwùjọ ọmọ ní ọmọ wa sì ní sílá pé èyí bá sọ lọ́rọ̀ yìí ní ti ìjà òun àti ọ̀rẹ́ ní ti nígbà tí wọ́n ti ń lò tẹ̀lé bẹ́ẹ̀ni ó fún àti fún àti mọ́ lóòtọ́ bẹ́ẹ̀ni òun náà ti kú bí àjà ọ̀rẹ́ mi kan àbí ìlà áfíìsì lẹ́yìn ní kí sọ̀rọ̀ kan ó ní ọ̀rọ̀ tó nínú mọ̀ fi kọ́ mi Allah ni màláíkà Allah ẹ̀ṣẹ́ ìgbàsàbà síta olóòrùn kan lọ́sọ ọlọ́run níta màláíkà fún ní lẹ́nu kó máa wú jáde ni ó náà kọ̀ bẹ́ẹ̀ni òun náà kọ̀ mọ́ ẹ̀ náà kọ̀ kò ní sí fún àti ọ̀rẹ́ rẹ̀ láti ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti dúró yìí àmọ́ ọlọ́run bá ká oye wọ̀kàfáàbù wọ́n gbà àwọn wọ̀kàfáàbù wọ̀kàfáàbù ní máa gíláàsì ronú kò sí ah, ọlọ́wọ́n bá gbé oyin bóyá tó ti ayé mi o ọmọ yìí làzálẹ̀ bóra kan lọ lázẹ̀m fún àwọn lázẹ̀m ní bóra tó wà mẹ́ bóra tó jọ lázẹ̀m yẹn bóra tó dáìbì ọwọ́ àwọn òdìdá òfint òfint bóra tó pẹ̀lú ẹ̀ ọwọ́ ní bóra wa ti fint lọ́wọ́ ti lá ìdọ̀nù bọ́ọ̀ ó nínú ń bàjẹ́ lóhun ti dùn wọ́n ní inú ń bàjẹ́ ní òun dúpẹ́ á ló ń gbóhùn ní pé ábúrà ah, ah, ìkú náà ni ló ń gbóhùn ní pé wí ya ìlà ìdàgbà wọ́n wá jẹ́ àbúrà yẹn láti bí one o'clock ní gazette yẹn bí six ìrọ̀lẹ́ ló tó bí. láà ìlà ìlà ó ló wọn sọ pé ábúrà ah, yìí máa búrà yìí máa ẹ́ ẹ́ ẹ́ àwọn kò máa ń gbè tó ní onínú sí nùgbà láìlẹ́lẹ́gbà ìwé pàkùnkà yìí ẹ̀ bíra ní ohun mọ̀gbíǹdẹ̀ tó tẹ̀lẹ̀ ní kó sì kú pẹ́ kó wà láàyé dámbára kiri àkọ́wàkúnmà alẹ́sì ìrọ̀lẹ́ gbágbìbì tó bí ó ní àmì ìgbòlà sílà tí ó gbòlà wà ó ní ọlọ́ọ̀bà kó sànù wà ní ọlọ́ọ̀bà ní ká jẹ́mọ̀ náà sí ibi tó wà gbèsè ayé ní ọlọ́ọ̀bà lọ́wọ́ sùfàánù kàlọ́mùsílẹ̀ ilẹ̀ ilẹ̀ àti ìṣẹ́gun